àtúntí gbé mi èdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti ya yín àròyé ẹnu tèmi kọ́ lẹ gbọ́ ẹjá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti ya. mà káàbọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ̀ ń gbádùn àwọn ètò wa ó dẹ̀ dá mi lójú pé òyì hmm, tẹ́ wò yìí ẹ ti rí kókó gbámúnú ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe wàhálà jù nítorí pé èmi mọ̀ ìpẹ́yìn ọlọ́gbọ́n olóye gbajúmọ̀ èèyàn lẹ́yìn tẹ̀ wà nílé tẹ̀ ń wo àwọn ètò wa ẹ ṣáà máa bá wa ṣàsọwọ́ bá a ṣe mú wa fún yín lẹ́lẹ́yẹ̀yọ títí wá dìgbà míì táwọn ìjọba àfojúrin jíròrò ìkànnì wò TV pẹ̀lú àkọ́tún ètò gbáǹkọ́gbì míì ẹ ti mọ̀ mí kí n má wulẹ̀ dárúkọ ara mi mọ́ èmi ń lọ mò ń padà bọ̀ ẹ̀yin náà ẹ má kó lórí kan ní tv àmọ́ ẹ má bá mi like ẹ máa share kẹ́dẹ̀ máa subscribe títí wá dìgbà yẹn ń kọ́ ire o.